ìjàkadì lóru àwọn ọ̀fà ìjàkan-jákan ìjàkan-jákan. níléeṣẹ́ Yayi TV léyìí tá a dálẹ̀ fún láti propagate Islam and also humanity so part of the work of uh, propagating Islam is ká máa promote àwọn lectures a máa upload wọn online àwọn èèyàn wò ìkejì tá a tún ṣe ọlọ́run jẹ́ ká rí i pẹ́ nípa humanity ká lọ àwọn orphanage homes ká lọ prison yard àwọn tí à ń ṣàdúrà fún àwọn tí wọ́n need bail so hospitals bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so afẹ́ kí ẹ fi ẹnu àṣẹ tẹ́ fi ń darí gbogbo lọ́ọ̀fà kẹfì ṣàdúrà fún gbogbo wa ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́sà. ọba yóò máa fún yín ṣe ọlọ́run wà pẹ̀lú yín iṣẹ́ ládàá tẹ́ gbé dání ọlọ́run kọ́ ẹ máa ṣe ọlọ́run ọba náà ni máa kọ́ ẹ̀dá máa ṣe yóò sì kọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe rìnrìn àjò yín tọrọ yín ó fi máa tà létí ọmọ aráyé torí ọ̀tọ̀ ni kí ẹ̀dá ọgbìn nǹkan dáadáa ní ọ̀tọ̀ ni kó máa ráyè ó tẹ́wọ́ gbà ọlọ́ọ̀jẹ́ kí wọ́n tẹ́wọ́ gba gbogbo ń tẹ̀ ń bá ń bá wọn sọ òun yóò máa dò létí wọn ni ọlọ́ọ̀bá ẹni sì sọ ẹni sì rìn ẹ̀sìn rìnrìn jòmí máa ń pọ̀ náà rìn yẹn lẹ́ẹ̀mọ́rin o àṣeyọrí ilẹ̀ ṣe ọlọ́ọ̀bá mi dúró tì ẹ ṣe mọ́. àǹfààní àwọn tí wọ́n wò yìí ní èdè faransé nous remercions notre. Euh, le roi de Ofa ici, euh, son éminence Babawa Abba euh, Esfoui. Que Allah subhanahu wa ta'ala soit avec lui. Il est le roi de Ofa. Roi Maliku Ofa. nasalula ta'ala lahu atawfik wanaja àwọn àwọn egun náà àwọn náà máa dá wákà kan àwọn àdá fún bàbá wa pé iná cẹ ẹ máa ná gan ọmọ àcẹ onídé mi tó bèbè ìtumọ̀ ẹ̀ ni pé àti gbogbo ohun tí ẹ rí ní dúkìá tójú yín rí báyìí àti tó pamọ́ ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kankan kan ọba tó ti wá gbé yín dórí ipò yìí kò ní rẹ̀ yín lẹ̀ láéláé kẹ́mi yín wá gùn fún wa dáadáa torí fàárí lè jẹ́ fún wa. mo ìtẹ̀lẹ̀ kèǹgbè ìyẹ̀rọ kíní kéésì oníjà bàbá òun ọlọ́run kí ó bá wa gùn yín lẹ́bi ẹ ṣeun sá merci beaucoup mo tún wá kápó mo kádà mo kọta wẹ́wẹ́ mo kó dànù ìbọn mo fẹ̀ tù mo tẹ̀lẹ̀ kéńgbè ìyẹ̀rú ọ̀kìtún ní kéésù oníjà bàbà ń. ọwọ́ àdẹ̀lẹ̀ kẹta ọ̀tọ̀ọ̀tọ̀ mo gbọ́ gbogbo ọjà lọ́fà nílé ọ̀la lọ́mí bàbá yín mo wá kápó